Hello everyone, welcome to Tony Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. ń bọ̀ jẹ́ gbé wá jẹ́ ọ ń lọ gbé yín wá jẹ́ ń gbé wá ẹ ẹ ẹ ẹ ó ní ẹ ẹ ẹ ẹ ẹ bí mi àmúrò wa A ah, ọrịa mi mi wanted náà sọ bẹ́ẹ̀ ṣe náà ni pé èmi wà náà wọn ṣé èmi ṣe torí bó ṣe ń o èmi ò bú o mi mi bú o. ní òsín náà wọn tó bú ẹ o wàlá ìbò láìkì rẹ máa gbọ́ o ó ní all those uh, ram fighting dọ̀ka ah ah sa ẹni tí ẹni láti declare wọn wọn <laughs> ẹ gbà mí o wọ́n ti declare ìyá yín wọ́n ń tẹ̀ <laughs> àwọn olórí burúkú declare ìyá wọn wọ́n tẹ̀ ní jẹ́ kí n gbé wá nìyí bẹ́ẹ̀ ṣe declare àmọ̀rí wanted láàrin yín yẹn ògìyí burú ni ṣé ṣé mo. <laughs> ọ̀rẹ́ mi ẹgbà mi ẹ̀yin ọ̀rẹ́ mi tẹ́ wá ń bí wọ́n náà dídọ́ ẹjẹ́ lọ gbé ẹwù kan tó fi declare mi wanted ẹwù kan tó fi declare mi wanted ẹjẹ́ lọ gbé wá ẹgbà mi ẹgbà mi o <laughs> àwọn olóṣì ti declare mi wanted. <laughs> ẹ wo mi ẹ wo bóyá declare mi wanted ẹ wo mi ẹ wo mi ẹ wo mi <laughs> wọ́n ti declare mi wanted jẹ́ rí mi èmi ni wọ́n èmi náà declare wanted wọ́n. <laughs> ṣé àmọ́ ah, sorry àìbáyọrí ọ̀rẹ́ rẹ ti dalẹ̀ ọ̀rẹ́ mi dalẹ̀ wàhálà ó dalẹ̀ ó dalẹ̀ mi ọ̀lẹ̀ tó bá máa mọ̀ kémi ò ní dalẹ̀ kí lọ́ọ̀rẹ́ bá máa bí mi èyí ló bọ̀ ọdí káàmọ̀ ni wọ́n ń di ẹgbà mi ẹgbà mi <laughs> wọ́n bá ti di gílẹ̀ mi wọ́n tẹ́ẹ̀dì ṣé mi ni mo ń tírìtì kéèsì ni ah don't reply dem they wọ́n ṣé mi ni mo ń tírìtì kẹjẹ gbèkó ẹgbà mi ó ẹjọ́. E ẹ eh, jẹ́ǹgbẹ́ kò wọ́n ní máa ẹ jọ ṣé mi nínú <laughs> gbéra pọ́ǹsì ọmọ ti di clear mi wọ́n tẹ́lẹ̀ wọ́n fẹ́ ṣọ́ọ̀tì mi ni o ìyá ọmọ ní ọ̀rẹ́ mi wọ́n tẹ́lẹ̀ báwo ẹ̀ náà sọ bẹ́ẹ̀ ẹ gbà mí ẹ túwò mi ẹ jẹ́ ń gbé orin mi ẹ gbà mí o ah, àmọ́ yìí tí ẹ station náà wọ́n bá ti declare mi wọ́n ń <laughs> yé èmi rèé o ẹ wò ẹ wò ẹ wò ẹ wò kọtọkọ ẹka ẹkọ tọkọ wọn ní ẹ jẹ ẹ wọ kọmẹǹtì kó mẹkẹ rí wọn ní ojú àwọn <laughs> logan fight wọn ní wọn ní ọ̀nà prophet p olúmúyíwá adéjọbí sáà ẹ ní láti declare wọn wọn tẹ́ẹ̀dì níbo <laughs> ọlọ́pàá ẹ̀mí <laughs> ọ̀sìn. ẹ wọ́n ní ẹ gbà mí o àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ mi wọ́n tẹ̀ ẹ́ báyìí bí ọ̀sán bẹ́ẹ̀ gbà mí o mama ti dìklẹ̀ mi wọ́n tẹ̀ ẹ́ ọwọ́ ọ̀rẹ́ mi ò mà dalẹ̀ mi o ṣé orí wọ́n tẹ̀ tó gbélé mi lórí yóò dalẹ̀ mi ọlọ́run ó ṣe wáá jẹ́ mi àmọ́ rí kí ni mò ń sọ àwọn tó ti ẹ̀ ṣe ṣóò tó ń ṣe ṣóò gùgùrùgùrùgù ẹ̀ dìklẹ̀ wọn wọ́n tẹ̀ dì kí wàá tẹ̀ mí don't worry Amori I will defend you with <laughs> eyín mi náà go ẹ̀ka mi o Amori sórí àárẹ̀ ọ̀rẹ́ ẹ̀ báyìí ọ̀gá mi ti dalẹ̀ ó ti dalẹ̀ mi ó ti ó dalẹ̀ mi ah ó dalẹ̀ ó dalẹ̀ ó dalẹ̀ ṣó lè rí ọba ọ̀dàlẹ̀ baálé kú ẹni bá dalẹ̀ kan àòdàlẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ilẹ̀ ọ̀rẹ́ a máa gbọ́dọ̀ dalẹ̀ ara wa lọ́yọ́ mi kò ń bẹ́ o ẹ́ o wá ń pe PRO olúmiwá kó wá mú mi èémí olúbíwá pé ayé mi ò sí kí la bèrè tó pọ̀ jù làwọn rí amúlóyè ànówọ rí kí ni mo bèrè tó pọ̀ jù tó wá declare mi wanted kí ni mo bèrè tó pọ̀ jù mo ní ó ní pé kó o gba station lọ pẹ̀lú fámìlì ìyá àbejì kí wà ń tèmi ń bẹ̀ ṣé mi ni mo dọ eyín àbí àbíkà bí mi wá àbí kí wà lélẹ́yìí báyìí o àbí ànúté <laughs> wípé ọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ mi <laughs> ọ̀rẹ́ mi sórí sìn o ti sọ ti rí sìn ó wá ń jẹ́ prophet olúmiwà kọ́ <laughs> reference olúmiwà ó ti rí sìn ó wá jẹ́ káwọn èèyàn tó máa ti ara ẹ̀jẹ̀ ọ̀rọ̀ lára mi pé àmọ́ orí ọmọ yóò ń ṣọ̀rẹ́ ó wá ṣe ó ti rí kan tó dalẹ̀ sìn ó tún wájẹ́ kọ́ máa ti ó tún wájẹ́ kọ́ máa ara ah, kan tá a sọ lélẹ̀ ọmọ yóò mọ mí ní ọ̀rẹ́ ó wájẹ́ kọ́ máa tara ẹ̀ tí ó tán ó wá gbé mi wanted láàrin gbogbo èrò èmi àmọ́ rí kí ni mo sọ ẹ gbọ́ kí ni mo wá sọ tó wá pọ̀ jù má gbé mi wanted ẹ prọfẹsọ olúmúyìwá àbí kí náà ń pè yín mi ò sí má gbé mi wanted ọ̀rẹ́ mi ni ó ọ̀rẹ́ mi ni ó mo mọ bí. <laughs> ẹ gbà o wàhálà <laughs> ìṣ ó ti dalẹ̀ mi ah, ah, ọmọ yìí dalẹ̀ mi ó dalẹ̀ mi ah, kò yẹ kó dalẹ̀ ọ̀rẹ́ Àmọ̀rí gba Àbújá lọ kí ló dé <laughs> kí ló ṣe ń bẹ̀ <laughs> mi ò dẹ̀ fẹ́ di ooo you dey think the Nigeria police force are joking ẹ gbà mí ooo ẹ kí wọ́n ló kó èmi Àmọ̀rí ṣé mi mò ń pa ìyá àbèjì ní báyìí tó wá ní kó kí èmi wọ́ntẹ́dì abẹ́wò tàmọ̀rí ń bẹ̀ báyìí ọ̀rẹ́ mi mi bá mi dẹ̀ fẹ́ mi ò fẹ́ ah ọlọ́run mi ò fẹ́ ní sóònù rẹ lé mi ìfẹ́ jẹ́ káàbọ̀ ah ọ̀rẹ́ mi ni ẹ́ ṣùgbọ́n tọ́ rẹ mistake ẹ̀ kọ̀ọ̀kan tó ọkọ̀ ṣe lélẹ̀ ah ó wá gbé mi wanted kí ló pè mí Àmọ̀rí after all that you call her for your own gba Abuja lọ and they wait for you o oh. ojú kojú yíyá ẹ láyé <laughs> aláì mi ò jẹ́ mi ò jẹ́ sí mbẹ̀ òun ọ̀rẹ́ mi ni ẹ bá mú ó wà níbi tó wà èmi nígbà tó náà ń wàwọ̀ tó wá gbé mi pé èmi lélẹ̀ ṣé èmi ni irú eré òkèrè ò ló ń bá mi ṣe yẹn náà ọ̀rẹ́ mi ọ̀nà ń wàwọ̀ ó wá gbé mi síbẹ̀ ṣé e, èmi àti àjọra wa ni ìwọ ẹsẹ̀ five feet ní àbíkínà five point three èmi kọjá five point three o ọlọ́pàá àjọra wa o ẹ wojú mi ojú mi rè o this is my real face o <laughs> ọlọ́pàá this is my real face o òun kíní ló ń ṣe speaker ni comedy lèmi ṣe ọlọ́pàá èmi ò mọ títí ẹ̀ ń sì tó wá ní kí prọfẹtọ mú ìwà kó wá mú mi àbí kí ló ń jẹ́ bẹ́ẹ̀ pr mú ìwà àbí kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé Pastor ló ní kọ́ wá mú mi wá ni wàhálà èmi àti pásítọ̀ yàjọ máa gbàdúrà dọ̀hùn ni ó ní kí pásítọ̀ wá mú mi wá fi prọfẹ̀tì olúmi ìwọ ní kọ́ wá mú mi wá prọfẹ̀tì ẹ má dá lóhùn o èhun ní kẹlẹ ọmọ òun náà gbé ọmọ yàn gbé wọ́n tẹ̀lé fèmí tó kémi ò mọ tó wá gbé wọ́n tẹ̀ sórí tèmi pé kémi máa bọ̀ ọ̀rẹ́ mi ni lóòótọ́ mi ò ní mi ò ní mi ò dínà ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi orí afẹ́fẹ́ ni ṣùgbọ́n ó kàn fẹ́ dalẹ̀ mi láàárọ̀ yìí ó mà ọ̀rẹ́ mi mi ò sínú ọ̀rẹ́ mi ó dalẹ̀ mi ṣùgbọ́n ah mi ò irọ́ mi ò ní fi ẹ̀lẹ̀ tí bá lọ dì sóònù ẹ pé òun ṣe ọ̀rẹ́ mi mọ́ àwọn èèyàn máa ní ọ̀rẹ́ ẹ ṣe mistake ẹyọ kan òun sọ pé kò ń ṣe ọ̀rẹ́ mọ́ ẹyẹ mistake ẹyọ kan tó ṣe yìí náà kò tí ì pọ̀jù kò ì pọ̀jù bọ̀ mi ò mi ò ah, ọ̀rẹ́ mi ọlọ́run how come you too free you find here on this your picture amori my ọ̀rẹ́ mi. Jack Odúṣọlá Ajamamori I happy your ref fuck you up upon your sister. <laughs> ẹ̀rí ni gbogbo wọn ń dùn. ọ̀rẹ́ mi má dà wọn lóhùn má dà wọn lóhùn ṣùgbọ́n má dà wọn lóhùn ìwọ náà ṣó yẹ kó wọ ìwọ gan ò tiẹ̀ ìwọ gan ẹ̀ mọ mí ní ọ̀rẹ́ ńgbà mi. Ah, you see eh, I am a true friend of yours yóò wá jẹ́ kí ọ̀rẹ́ mi Dámilọ́lá ń sìn kọ́ máa wá jèrè ọ̀rọ̀ lára mi nítorí ọ̀rọ̀ ẹ̀ eh, ìwọ náà ṣe máa ní ṣe ṣe máa ní kí kí prophet lumi àbí kí ló ẹ jẹ́ kí ẹ jẹ́ ń ti lọ ẹ jẹ́ ń lọ gbé ẹ jẹ́ ń lọ gbé wá náà ẹ jẹ́ ń lọ ẹgbẹ́ jọ ẹ gbọ́ nǹkan tó sọ ẹ máa gbọ́ o ẹ ń lọ gbé wá ẹ ń lọ gbé wá ọ̀rẹ́ mi ò bá má gbèrú kọ bá ìwọ ọ̀rẹ́ mi mo sì nífẹ̀ẹ́ rẹ o ẹni kí ló kọ síbẹ̀ ó ní prophet olúmúyíwá adéjọbí sà ṣe é rò pé ẹ nọ́mà o Ah, ah fún àwọn aláyébàjẹ́ gan tó jẹ́ doing show every day to Dorcas Adeyinka that you declare wanted all of them must be investigation sir and justice must be served èmi sẹ́mi kí ló fẹ́ investigation èmi ó wá ní <clears throat> ó ní ẹni láti declare wọn wanted ẹ̀ wanted nìkọ́kọ́ sófẹ́ẹ́sì ni ta ló máa declare wanted ìgbà tí ẹ ń jẹ mùdùmùdù ṣé fún mi jẹ ń bẹ ẹ fún mi mùdùmùdù jẹ ó wá dọ̀rọ̀ wanted ó wá ní wọ́n ní láti declare wọn wanted bí ẹ mọ̀ wá ń bẹ̀ bí ẹ gbà tí ẹ ń jẹ charity ṣó fún mi charity jẹ ìgbà tí ẹ ra mọ́tò ṣó fún mi mọ́tò mo ṣẹ̀ṣẹ̀ mọ sórí mo ṣẹ̀ṣẹ̀ mọ mí nìyí ṣé ògbà tẹ́jẹ́ tẹ́ ẹ kọ́ ilé ṣó fún mi lówó mọ́tò bẹ́ẹ̀ ìgbà tó kọ gàrí ṣé mo mo mo bẹ́ẹ̀ mu gàrí tó wá sọ pé ó ní láti declare ẹ má di èmi ò ẹ wo ẹ declare ọ̀rẹ́ mi wanted ọ̀rẹ́ mi ni ẹ bá mi declare wanted òun ní kó gba abẹ lọ èmi mi ò síbẹ̀ ọ̀rẹ́ mi níná o mo kàn bá kẹ́dùn ni but ó fọ́ọ̀kì ó dalẹ̀ mi ó dùn mí gan but kò tún dùn mí tó ọ̀rẹ́ mi ni ẹ tí ọ̀rẹ́ yìí ṣọmọ ọmọ èkó là normal normal bọ́wọ̀n rẹ̀ ṣe wá ṣe ni pé ọ̀rẹ́ kò sí lọ gbọ̀gbẹ́ ní sànjáre yóò mọ̀ báyìí má ṣe oṣó ọmọ èkó ni àwa àwa ò kì í ṣe àwa ò fọ èmi ò fọ abẹ́ fọ́ ọ̀rẹ́ mi àmọ́rí ó yá do part one hundred four put your vision on tap. ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ má jẹ́ jẹ́ part one fún ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ jẹ́ kó ẹ jẹ́ òfin sílẹ̀ bá mi sọ pé kọ́wọ̀n fọ́ lómi ní kó fọ́lò mi ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi aládùbáríkà ẹ fọ́lò mi èmi ni kẹ́ wá fọ́lò sí òun òun ò lè ṣe show èmi máa bá ṣe show on behalf of her mi ò ṣe personal to one thousand irọ́ ni mi ò ní ṣe anything fún ẹ má dà wọ́n lò mi ò ṣe kankan fún ẹ mi ò ní ṣe show kankan fún ẹ ó ó ní bàbá dáríjì wọn torí ò mọ ohun tó ń ṣe mo ti dáríjì ẹ pàápàá ìyẹn tún kọ́ mo tún dáríjì ẹ mọ́ ọ̀pọ̀ pé o gbé fọ́tò mi sí wanted list mo tún dáríjì ẹ because sórí nǹkan tó ń pè lọ́rẹ̀ lélẹ̀ ọ̀rẹ́ máa ń gbani gbani gbani gbagba èmi gbẹ̀ ẹ̀ ni èmi ò mọ ibi tó ti rí kọ́ńtẹ̀tì tó lọ gbé sí orí fọ́tò mi mi ò mọ mi ò dẹ̀ dọ́dún ẹ mi ò mọ wáì tó fi lọ wá wọ́ńtẹ̀dì wá mi ò mọ wáì àdóhùn àjọsùn kan mi ò lè mi ò lè comprehense ẹ pé ẹ so you can put me for wanted list torí pé mo kàn sọ pé why do you why you no show face today i love seeing your face ah mo ṣẹ̀ṣẹ̀ dé láti ibi iṣẹ́ ni jàre ṣé kí n gbé fèsì mi mi ò ṣe dé láti ibi iṣẹ́ ni ṣé n gbélé ẹ̀rí ẹ̀jẹ̀ ń ṣó ojú mi díẹ̀ mo dẹ̀ dé láti ibi iṣẹ́ ni mo ń bọ̀ ẹ̀jẹ̀ ń gbé stíkà yìí kó ń bẹ̀ díẹ̀ mo bọ̀ inú òkùnkùn mo wà ẹ̀rí ṣẹ̀rí mi ò dé láti ibi iṣẹ́ ni so mo wá <clears throat> mo fẹ́ lie down ṣètìrì ìmùlélẹ̀ bí ẹ ti lè láti ibi iṣẹ́ ni mo fẹ́ wa lie down so amọ̀rí ọ̀rẹ́ mi ó yá go and collect your destiny helper money from your fẹ́ wa láì máa lọ máa lọ collect e. mi ẹ̀ ti láti ibi iṣẹ́ ni mo wá ní kí n lie down mo wá ní kí n normally kò tẹ̀ yẹ kí n ṣe show gan but mo wá ní ah ẹ jẹ́ wá ṣe show fun. Eh, birthday mood gan sef jẹ́ máa gé fọ́tò birthday mood mi síbẹ̀ ọlọ́pàá èmi lélẹ̀ birthday mood èmi ló èmi mo ṣe wà wájú yìí ọlọ́pàá o èmi lélẹ̀ èmi mọ ìdí amọ̀rí you will not be in òkùnkùn like your ọ̀rẹ́ olóye okay ibi àmì náà jàre mo yẹ jèrè láti ibi iṣẹ́ ni sọ ẹ̀dọ̀ mọ́ kí mo máa sùn fáyé yẹ kí n wá ṣe live gan mo máa kọ́kọ́ sùn tí bá ti wá jí bí ọwọ́ ọ máa sùn níbi two máa wájú bí ọwọ́ four five eré láti gbìṣẹ́ kéde àjí ni máa lọ ó gba tí mo fi wà láàárọ̀ yẹn mo wà níbiṣẹ́ ni ẹ fi mi tí mo ṣe live láàárọ̀ yẹn pé mo rán sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ mo wà níbiṣẹ́ láàárọ̀ yẹn tí mo fi ṣe live fún tí bá ti wá ṣe tán tí bá ti jí màá wá wá ṣe live mo kàn wá sọ fẹ́yìn ọ̀rẹ́ mi ni pé ah ọ̀rẹ́ mi ti dà mí o ọ̀rẹ́ wa ti dà wá o ọ̀rẹ́ wa ó ti dà wá o hmm. wanted make you run out to wanted make you ọ̀rẹ́ wa ti dà wá o ẹ̀yin ọ̀rẹ́ mi ọ̀rẹ́ wa ti dà wá ọ̀rẹ́ wa ti dà wá ẹ jọ ṣé ẹ má bínú o ẹ̀yin ọ̀rẹ́ wa ẹ bá mi lọ́wọ́ ọ̀rẹ́ wa pé ṣé mo ṣe ṣòfin ọ̀rẹ́ wa ni ọ̀rẹ́ mi o wàláì mi dẹ̀ ṣe ṣòfin ṣé wọn ọ̀rẹ́ mi bí tí fèmí ni ẹ jàre ṣé mo ṣe ṣòfin ọ̀rẹ́ wa ni ṣé mo ṣe ṣòfin rẹwà ni wàláì mi ṣe ṣòfin rẹwà sórí eh, òótọ́ ọ̀rọ̀ kan máa ń korò ni òótọ́ ọ̀rọ̀ tí mo dẹ̀ ń sọ ló fẹ́ bí ẹ nínú o ikọ́ tí mò ń sọ ni pé ṣó mọ ìwọ náà wò kan tó ṣe lénìí tí inú mi dùn sí children day ọmọ yẹn kí ẹ inú mi dùn pé ó jẹ́ ká mọ̀ pé èyí ni children day ní nàìjíríà ọdọ gan mo ti ẹ̀sùn ah children wà ṣe mọ̀ pé kọ́ tó ṣe yẹn bínú ọmọ yẹn ṣe ń dùn inú gbogbo àwa náà máa dùn tájà bíi àmọ́ inú ìwọ náà máa dùn èmi ò wá mọ̀ torí pé mo kọ bẹ sòótọ́ ọ̀rọ̀ láàrin kan láàrin last week pé wá sórí táralẹ ní bá ń jẹ kòkòrò tí a bá sọ fún wúrúwúrú oníyẹ ká sùn lóru sórí iye kan alábàáwọn èmi àti ẹ kò jọjú báyìí náà lọ yán ìyèrè ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ẹ́. Eh? mi ò dẹ̀ lè fi ẹ́ sílẹ̀ ṣó ti yí ẹ ọlá pé mo sòótọ́ ọ̀rọ̀ fún ẹ láàrin last week ṣóòótọ́ ọ̀rọ̀ yẹn wá gbòdì lára ẹ̀ ń bẹ̀ ti sọ pé kó o má bínú mo ní o má bínú òótọ́ ọ̀rọ̀ mi má jẹ́ kòkòrò má jẹ́ kó gbòdì lára ẹ̀ ìwọ náà wanted kí wàá ló wá gbé mi síbẹ̀ kí ló ṣẹlẹ̀ èmi kọ́ èmi èmi ò mọ̀ pa kéèsì yẹn ìwọ ló ìwọ lọ́wọ́ yẹn sọ pé o gba kéèsì ní twenty twenty two ẹ̀gbọ́n ìyá àbẹ̀yìdẹ̀ ló sọ èmi kọ́ ni mo sọ ọ́ wáyé tó fi wá rò pé èmi wà mí o ọkọ tí mẹ́ni yẹn sọ lèmi ń sọ síta èmi ṣáàyàn ogun fọ ni wàhálà òkò sórí tó bá jókòó tó bá digest kan tí mo sọ yìí wàá mọ̀ pààyàn ogun fọ ni mo ṣe digest ẹ̀ wàhálà ìtàlà ìsúná bìlà wàá rí pé kan tí mo sọ ó máa padà ṣe mo ní pé ìgbà tí wọ́n ní pé kò tó bá ìgbà tí ọlọ́pàá pé tán ní pé wọ́n tẹ mo dìídì sọ ni pé tí ó bá jẹ́ pé àwọn ọlọ́pàá yẹn ò pè é sẹ̀ tí wọ́n wá gbé e sí wanted because kẹ́ tó lọ sí wanted ẹ máa kọ́ lọ gba court order kẹ́ di pé ẹ wanted tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ pé wọn ò pè ẹ́ wọ́n kọ́kọ́ fẹ́ wọ́n da wọ́n fẹ́ ba ímèjì ẹ jẹ́ mo ní èmi àmọ̀rí máa jáde wá sọ fún wọn pé rọ́ màá dẹ̀ ṣe ṣó débi pé màmí ní gbọ́ mi ò ní gbà torí pé ọ̀rẹ́ mi ni mi ò ní gbọ́ mi ò ní gbà mi ò ní gbọ́ lálàlálàlá gbàgà mo dìdí sọ fún ẹni tango tó wà lọ sọ́dọ̀ ẹnìkan tó ń jẹ́ kẹ́mi àṣàfọ́n ó kọ́ síbẹ̀ ó ní wọ́n invite yẹ ó sọ fún wọn pé ó ní transport ṣó rántí so ibẹ̀ ni mo ti rí pé mi ò dẹ̀ rí pé ṣó mọ̀ pé èmi náà ni mo sọ pé tó bá jẹ́ pé wọ́n ò invite yẹ tí wọ́n kọ́kọ́ gbé kọ́kọ́ déédéé gbé wọ́n tẹ̀dílé ẹ lórí sórí à ń wí bẹ̀ ká à ń wí bẹ̀ ká kú síbẹ̀ ọ̀rọ̀ dẹ̀ ni èèyàn máa ń sọ ṣó ti yẹ ó ní ọ̀rọ̀ la máa ń bá èèyàn sọ ìgbà tí ìwọ náà dẹ̀ lọ síbi ẹ̀yìn mo wá rí òyìn wá gbé wá fún amọ̀rí ìwọ tó sọ pé mo ní à èmi ò kí ń fẹ́ ká fi ọ ká fìyà jẹ èèyàn àbí ká ṣe nǹkan tí ò dá lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ nítorí nǹkan tèmi gbọ́ tẹ́lẹ̀ ni pé àwọn kan mọ̀yàn wọ́n mọ̀yàn jù ẹ lọ kíní kan mi à tó bá wá jẹ bẹ́ẹ̀ tí àwọn ọlọ́pàá tó bá tí adéyẹ bá ṣẹ́ mọ́ wọn lórí a I'm sọ̀rọ̀ um, um, I'm a o she is trying to divert everyone attention away from her ni please ignore her Yeah, but i'm not eh, let eh, reach attention <laughs> èmi ò bá wọn ẹjẹ kẹ ẹ ṣí mo wá sọ bẹ́ẹ̀ ṣé ti ń gbọ́ mi ṣe ń gbọ́ ó dẹ̀ gbé jáde mo i pé ah okay àwọn ọlọ́pàá invite ẹ lo mọ́tò àwọn ọlọ́pàá ò jẹ̀bi ń gbà yẹn bóyá kan tí mo sọ yẹn ṣó wà nù kan tó ni mo lóun ló po jẹ̀bi mo wá ní okay in this case try láti lọ within twelve hours or fourteen ó pẹ́ jù ní twenty four hours kó o rí pé o yọjú sí station within twenty four hours o rí pé o yọjú ó dẹ̀ kọ́ síbẹ̀ sọ́dọ̀ wọn ọlọ́pàá yẹn pé ìwọ tó ń wá leléyìí o àwọn ọlọ́pàá yẹn lè sọ pé òkè kọ́mọ wá kóhùn wá ṣe ní sùn kọ̀kọ̀ bẹ́jọ́ ẹjọ́ dúnàdúrà lórí péjì ọlọ́pàá ó kú wà ń bẹ́ẹ̀ ẹ̀dọ̀dúnàdúrà ń bẹ̀ ṣó ti yé ọ̀rẹ́ mi so èmi ò wá mọ ibi tí mo ti wá wà tí mo fi wá wà tí mo fi wá jẹ́ wanted lọ́dún ẹ̀sìn lèmi ò wá mọ̀ o tó wá ní kpr omi ìwà kan kó wá mú mi kí ló tí mo sọ yìí ẹ ti jọ clear èmi sọ pé tó wáyé pé àwọn ọlọ́pàá jẹ̀bi ẹ̀ àá dájọ́ fún àwọn ọlọ́pàá àá sọ fún àá dásẹ̀ rí ẹnu fún wọn mo dẹ̀ rí pé àwọn ọlọ́pàá ò jẹ̀bi ẹ̀ ìwọ náà ò jẹ̀bi gbogbo yín ìwà àtọwọn ọlọ́pàá wọn dẹ̀ ní kó yọjú àwọn fámìlì ọlọ́pàá dẹ̀ ní òkè àwọn mọ̀ pé within twenty four hours ó máa yọjú kọ́ àwọn family ọ̀nà invite àwọn family yìí náà àwọn family yẹn dẹ̀ gbéra wọn lọ fọ́sẹ̀ kan nánà wà ń bẹ́ẹ̀ bó ṣe wà ń bẹ́ẹ̀ lọ́wọ́ yẹn sọ pé àwọn sì wà lábújá ìwọ ò dẹ̀ lọ ò lọ síbẹ̀ nígbà tó níjọ́ Sunday tí àwọn family yẹn fẹ́ jáde ó ṣe destiny epa epa destiny àbí àbí destiny epa mi ṣáà mọ̀ má bínú sí bá mọ̀ pé ó wà lórí live ọ̀wọ́n fámìlì yẹn dẹ̀ wà ní abuja, kódà kó wá jẹ́ pé wọn ò ní wọn ò ní èèyàn kó wá jẹ́ pé wọn ò nẹ́jẹ̀ lọ́rùn kó wá jẹ́ pé wọn ò lẹ́ni tó fẹ́ kó bìkítà àìbìkítà nìkan tó ṣe láàrin yẹn ignore kó ṣe pé destiny help àwọn tó help yẹn mo sọ fún ọ pé owó tó fi help wọn ọlọ́run ọ lọ́wọ́ ṣùgbọ́n tún wò lọ́nà kájẹ pé òun ṣe lílakàkà abìkan lílakàkà abìkan ńkọ́ kí ló dé tí àwọn ènìyàn tí a kì í wò pé à ń ṣe ìlàkàkà abìkan ìlàkàkà òdì kejì ńkọ́ àwọn fámìlì yẹn wá wà ń bẹ̀ ó ṣe destiny ẹ̀pà àwọn èèyàn pè wọlé ẹlòmíì àwọn èèyàn help láti fẹ́ help wọn that is nǹkan tó sọ pé òun ṣe ni but àwọn fámìlì tibí tó ń dúró dé ẹ̀kọ́ wọ́n fi ẹ̀sùn kàn ẹ́ ni wọ́n sọ pé wọ́n ló ṣe now lẹ́yìn yẹn ló wá pè sórí show nígbà tó díjọ́ Sunday ẹni ọjọ́ Sunday ló wá pè sórí ṣó ṣó ń gbọ́ ọlọ́run wọn á bẹ̀yàn ọ̀rẹ́ mi ó ṣe ti gbọ́ ìṣẹ̀nà gbélé mi lórí lọ́dọ̀ pé mo wanted ìmọ̀ ibi tí mo ti wanted wọ́n ní kí promi kí prophet olúbù ìwà kan wá mú mi ṣó ti bí àkàn tí mo sọ fún ẹ tó bá yẹ pé òun ló ń bí ẹnu ni mo fẹ́ sọ fún ẹ kó má bínú o tó ti yẹ ọ̀rẹ́ mi bí àbẹ̀ bí àyè tí mò ń sọ fún ẹ yìí tí wọ́n dẹ̀ jó tọ́ ọ̀rọ̀ tí máa sọ fún ẹ tí mi ní kò lórí ẹ̀ wípé nǹkan tó yẹ kó o ṣe nìyẹn àwọn fámìlì yẹn ní gangan sórí any other thing àwọn fámìlì yẹn gangan gangan ló bá lẹ́jọ́ àwọn gangan ni wọ́n fi ẹ̀sùn kàn ẹ́ àwọn lè máa jọ fi ojú kan ojú báyìí pé wá báyìí kàsà báyìí kàsà báyìí kàsà báyìí kàsà báyìí kàsà báyìí kàsà mi ò rò pé tí wọn bá sọ báyìí kàsà kí wọn máa mú yàn lẹ́ẹ̀bì báyìí kàsà nǹkan tó fẹ́ lọ ṣe nìyẹn nígbà tó wà lọ́mọ fámìlì yẹn padà sílé lẹ́yìn tí wọ́n padà wọ́n tún fídíò ṣe èèyàn ọmọ èèyàn ọ̀rẹ́ mi tẹ̀ ń gbọ́ wọ́n tún fídíò ṣe wọ́n tún pariwo síta wọ́n ní o fẹ́ fi ọlá alábọ̀n ṣé tó kọ́ àwọn ń gbé nínú igbó ìyá àwọn olùsọ ọmọ nílẹ̀ Yorùbá kò yẹ kó tí ì jáde ọmọ rí no be person see how she is now bullying Nigeria police force writing nonsense sab ah ẹ̀yin orí kó ti kọ wanted sọ́dọ̀ tèmi náà ni ṣé n túbà yín gbé wa o hmm. ti o ó dèmi náà wà ní wanted báyìí ó ní kí pr òmù ìwà kó wa mú mi kó wa mú mi bí òun ni mo yẹn sọ fún ọ pé boya o get gẹ̀ẹ́tì ni mo tó ba yẹ pé mo ṣe àlàyé ṣe láàrin yẹn sọ fún mi wàláì mi ò mi ò kò sí kankan tí mo fi gan fight mi ò àwọn tẹjọ ń jà ò rí mi kí n dárúkọ wọn fámìlì yìí ni mò ń tẹnumọ́ láti jọjọ yìí pé àwọn pípù yìí ìwọ tí mo mọ̀ ó máa ń prove ara ẹni. Ah, ẹ jẹ́ ẹ̀wù kan tán sẹ́ndì mi kò sẹ́ndì mi abodo ah, tí wọ́n di sẹ́ndì mi lẹ́tà ẹ jẹ́ lọ gbé ohun tó sẹ́ndì mi wá ọ̀rẹ́ mi rè ọ̀rẹ́ mi èmi rè èmi náà búlì bí o ẹ̀wò èmi lọ̀rẹ́ mi ẹ̀wọ̀ ọ̀rẹ́ mi ẹ̀hún tó ọ̀rẹ́ mi ṣe ń bí ẹ̀wọ̀ ọ̀rẹ́ mi ẹ wo nǹkan tọrọ ẹ̀mí ṣe èmi ló gbé wọ́n tẹ́ẹ̀dì lé lórí bí èmi rèé ló gbé wọ́n tẹ́ẹ̀dì mi lórí o ẹ wo tọrọ ẹ̀mí ṣe fún mi rèé o ohun tọrọ ẹ̀mí ṣe fún mi rèé o èmi lọ́rẹ́ ẹ̀mí gbé wọ́n tẹ́ẹ̀dì lé lórí ẹ wo tọrọ ẹ̀mí ṣe fún mi rèé o ládùúrú bí mo ṣe ń tura láti yànnà náà ọ̀rọ̀ yìí fún kọ́rọ̀ yìí má sùn síwájú ju báyìí lọ èmi lọ́rẹ́ mi ni pé kí kí wọ́n wá kí wọ́n declare wanted láì fàdíyà láì ṣe pé èmi lọ́wọ́ fámìlì yẹn pariwo àbórí pé èmi náà pariwo ẹ èmi náà èmi rè ẹwọ̀rẹ́ mi èmi lọ́rẹ́ mi gbé wọ́n tẹ̀lé lórí bí ọ̀rẹ́ mi ti dalẹ̀ mi ó ti dalẹ̀ mi ó dalẹ̀ mi a ó dalẹ̀ mi a ó dalẹ̀ mi ó dalẹ̀ mi ó sì dùn mí pọ̀ o ṣé birthday wishes tó wish mi lélẹ̀ ilé ló fi wish mi birthday wish ó dẹ́ mọ̀ pé wíkì báyìí dé èmi ni mo ṣì wà lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ báyìí Hmm? torí mi ò mọ wanted tó gbélé mi lára báyìí torí mi ò bá mi ò mọ so ọ̀rọ̀ tí mò ń bá lọ àwọn fámìlì yẹn wá padà sílé wọ́n tún fídíò ṣe bó ṣe máa ń ṣe wọ́n pariwo oríyọmí wọ́n pariwo bẹ̀kẹ̀tẹ̀ wọ́n pariwo ọlọ́pàá wọ́n pariwo mẹ̀kúnnù wọ́n pariwo pírẹsidẹ́ǹtì wọ́n pariwo vice àwọn fámìlì yẹn ló ń pariwo kò ń ṣàmọ̀rí àmọ̀rí ò yẹ kó jẹ́ tírẹ̀sì yẹn o kò yẹ ká mọ̀rí jẹ́ tírẹ̀sì yẹn rárá rárá rárá kò yẹ kí n jẹ́ threat ẹ rárá rárá rárá kò yẹ kí n jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mò ń ń sọ náà nìyẹn pé ah torí mi mo bí nàìjíríà pipu ṣe ń wọ nàìjíríà lọ ṣe ń wọ ẹ̀sùn tó fi kún ẹ ẹ̀sùn tó lágbára ni tèmi náà lọ béèrè kò yọjú síbẹ̀ wọn láì wọn ò ní mú ẹ sílẹ̀ má mi ọ̀rẹ́ mi babes ọlọ́run ọ̀rẹ́ mi wọn ò ní mú ẹ sílẹ̀ wọn ò ní mú ẹ sílẹ̀ kò yọjú síbẹ̀ èmi lélẹ́yìí wọ́n ní tó gun ẹni bá dáni lójú a máa fi sọ̀yà ni ṣùgbọ́n ògùn ẹ dẹ́ ẹ lójú kí ló dé tó fi wá kó rò pé gbogbo èèyàn ikọ́ tó ṣẹlẹ̀ nìyẹn tó bá jẹ́ pé sáìdì ti ẹ̀wọ̀n kan náà ni ó ṣẹlẹ̀ ìwọ náà bó ṣe máa tẹnu mọ́ lélẹ̀ because you say you, you want police ìgbà tí mo rántí ìgbà tí èjè eh, tán ni wọ́n bóyá àwọn ọlọ́pàá yìnbọn tẹ̀ ó ní gba station lọ tọ́lọ́pàá bá pè é má gba station lọ rẹ̀ gba station lọ ìjọba pàmàpàmà station lọ rẹ bó ṣe púpọ̀ náà ṣe sọ̀rọ̀ nìyẹn so tó bá kàn wọ́n máa sọ ti tiẹ̀ lọ́dọ̀ ti tiẹ̀ èmi ò dé wá bẹ́ẹ̀ sọ níjà àwọn fámìlì yẹn ni mo kàn ń play fún ẹ pé àwọn fámìlì yìí wọ́n ń sọ̀rọ̀ nísọ ìporó wọ́n ń ṣàporó àporó yẹn ló ń dùn èmi ó dẹ̀ mọ̀ pé kọ́mẹ́dì ni mo ń ṣe kọ́mẹ́dì mẹ̀kúnnù <laughs> mẹ̀kúnnù kọ́mẹ́dì òun lélẹ́yìí so ọ̀rẹ́ mi ṣébi tí mo ti bá ṣe ẹ nìyẹn ó dáa mi níbẹ̀ sórí kéèsì yìí mi níbẹ̀ túwìtì kéèsì yìí mo abẹ́yàn ọ̀rẹ́ mi kéèsì yìí ó ti close à níbẹ̀ mi níbẹ̀ à ní túwìtì kéèsì yìí mo àti àbí à ní túwìtì kéèsì yìí mo tí bá jẹ́ kan náà wọ́n tún ẹ tì yín ó yá ẹ ẹ má ẹ má ọlọ́pàá ẹ má bínú o tí má jẹ́kọ̀ọ́ náà tírẹ́tì ni ẹ má bínú má bínú ẹ máa jọ máa bá kèsì yín lọ máa máa wò yín lókèrè tó bá ti di ní ẹ tẹ bá ti parí kéèsì ẹ pè mí àwọn orí bóde wọn ti parí kéèsì yín bóde ṣùgbọ́n tẹ́ bá ti parí kéèsì ẹ máa pè torí mi ò mogun one third báyìí ẹ wọn ní o gba station lọ onamori one third kí n tẹ́mí èmi wà nù àbí my pump people should ignore her blogging na hammer on oh, ìyá ìbejì getting just justice mọ́ ọlọ́run àti ignore o hmm. èmi ti ignore báyìí o justice for ìyá beji. ó ní go gan tiẹ̀ ní báwọn sọ justice for ìyá beji. gan mọ́ I will not say justice for ìyá ìbejì gan mọ́ ẹ hmm, mẹ̀kúnnù comedy sọnù a ní kò gbà sí ìṣọ̀lọ́ ṣé prọfẹ̀tọ̀ olúwa ìṣèdìbò yẹn mẹ̀kúnnù kọ́mẹ́dì ni o torí èmi prophetess olúmúyíwá ṣé ń dúró dè mí mẹ̀kúnnù kọ́mẹ́dì lèmi ń ṣe o èmi ò mọ bíi mẹ̀kúnnù kọ́mẹ́dì bó ṣe wáá di wàhálà lórí mẹ̀kúnnù kọ́mẹ́dì ni òun ni mẹ̀kúnnù kọ́mẹ́dì sọnù ẹ kò máa sí sọnù ń bẹ́ẹ̀ kò máa sí sọnù ń bẹ́ẹ̀ mẹ̀kúnnù kọ́mẹ́dì lèmi máa ń ṣe torí ará mẹ̀kúnnù lèmi dẹ̀ wá ń gbà làbáyé o tó dẹ̀ wá di eh èmi ignore o for we are Amori you are running away yes o so, I've run away o mo fi ọlọ́run sin ẹ̀yin tẹ́ ń justice o mo fi ọlọ́run sin yín o le le le le le le le le le le le le le le le le ẹjẹ rẹ́rìn kọ́mẹ́dì. mo ti padà ọ̀rẹ́ mi mi ìpadà torí mi fẹ́ kọ́ tí ó hot ọ̀rẹ́ mi wá pé nǹkan tó fẹ́ hot ọ̀rẹ́ mi nìyẹn mi ní ṣe kọ́mẹ́dì mọ́ mi ní mi ní sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́ torí mi fẹ́ kọ́ tó máa tó máa hot ọ̀rẹ́ mi èmi ò mi ò mi ò hot ọ̀rẹ́ ti tèmi ò hot ọ̀rẹ́ tó wáyé pé torí pé mò ń sọ lọ́rẹ́ mi ṣe máa hot ọ̀rẹ́ mi mo ti mi ò ní sọ mọ́ tó bá yẹ pé because of ó ń hot yẹ you I, you know me mi ò ní bá wọn sọ mọ́ màá kàn máa play nǹkan táwọn èèyàn bá sọ sí ni èmi mi ò ní fẹ́nu mi sọ mọ́ tó bá yẹ pé nǹkan tó máa hot yẹ nìyẹn ah irọ́ mi ò ní bá wọn sọ mi ìfẹ́ nǹkan tó máa hot ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi má gba station lọ dúró síbi tó wà tó yẹ kan tí owó ti ẹni yẹn tó fi máa wá declare àmọ̀rí èmi àmọ̀rí ilé ilé yẹn àmọ̀rí yóò bá kú ẹni àmọ̀rí yóò bá má gba station lọ for now kò tiẹ̀ kan àmọ̀rí èmi bá mi ọ̀rẹ́ bá mi ọ̀rẹ́ mi èmi àti mi fẹ́ ẹ mọ̀ pé ọ̀rẹ́ mi ni mi dẹ̀ ní fẹ́ ọ̀rẹ́ dẹ̀ mọ̀ pé comedy mẹ̀kúnnù comedy dẹ̀ lélẹ́yìí so kò tó dẹ̀ máa hot mẹ̀kúnnù comedy ẹ má jẹ́ àṣe ọ̀rẹ́ òfò ni o ah fún ẹni ah! ọ̀rẹ́ ìsọnù kí ló dé ẹ má bọ̀rẹ́ mi o kò ṣọ̀rẹ́ ìsọnù o ẹ má bọ̀rẹ́ mi o ẹ má bọ̀rẹ́ mi ẹ má bọ̀rẹ́ mi o ẹ má bọ̀rẹ́ mi o ẹ má bu o ẹ má bu o èmi ó ti yé if they catch her hmm. ẹ filẹ̀ èmi ò fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ o wọ́n ní if they èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ wọ́n ní if they catch her hmm. èmi mi ò sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ èmi èmi ẹni èmi ò sọ èmi ti sọ pé torí ọ̀rẹ́ mi hot ológun kọ́kọ́ wá ní ọ̀rẹ́ mi wá ń gbé unwanted lé mi lórí ọ̀rẹ́ mi àódàlẹ̀ mi o àódẹ̀dùn mi ó dẹ̀dálẹ̀ mi o ọ̀rẹ́ ọ̀rẹ́ la ó máa ọ̀rẹ́ la ó máa ṣe alákọ̀ tá a ṣe náà lélẹ́yìí ẹ̀lú àmọ̀rí ọlọ́run ó rí pé o búlì mi lélẹ̀ o ti ń búlì mi ṣé èmi gbé fọ́tò ẹ̀ sórí péjì mi rí o ti ń búlì ara búlì tá a sọ náà lélẹ̀ tó bá dọ̀la sí wàá ní go and bring where I bully you come o bully me náà ni you bully me you bully me why will you Yeah, she have been threatening na assume she she want she went there immediately wàláì treated nice as ọlọ́run wàláì ọlọ́run ṣebí kan tí mo sọ fún ọ̀rẹ́ mi nìyẹn lọ àwọn kókó wà sórí àwọn èèyàn mi pé mo kọ́ àwọn èèyàn kó wà ẹ̀yin wúlé má ti ẹ̀ e ń súnmọ́ èèyàn tẹ́ ẹ̀ ní báyọ̀ sòótọ́ ọ̀rọ̀ gan ṣe ẹ̀yin kan ẹ̀ má láyé súnmọ́ èèyàn ẹ̀ ní báyọ̀ sòótọ́ ọ̀rọ̀ ẹ súnmọ́ gẹ̀yì ọ̀rẹ́ mi yẹ bá sòótọ́ ọ̀rọ̀ pé lọ sí station go and go and show yourself to this family this family were there to see you and have ọ̀rọ̀ with you. He? He? family ìlú ọ̀sẹ̀ kan wọ́n jẹ wọ́n mu lábújá wọ́n gba fẹ́fẹ́ ẹ ọyẹ́ èso èso ẹ̀ lára wọn all because wọ́n ṣe rí ẹ ò wá lọ àkàkọ́ wá lọ owó no gan fighting owó no gan fighting nobody is gan fighting on as as far as i'm concerned yo, me i'm not try gan fighting because ṣé orí yẹn sọ fún ẹ ṣọlọ́run ẹni tó ń ṣe ni ló ń gbà ní okun ara ló social media àwọn tó sọ pé ń gbẹ ẹ̀yẹ tó ń lọ náà i love you onínúure wọ́n náà mọ̀ pé onínúure kọ́ gbàgé bó ṣe ṣẹlẹ̀ gbogbo ara wọn bó ṣe ń lọ lórí social media àwọn kan wà tó jẹ́ pé wọ́n mọ̀ pé tọ́wọ́n bá finá mọ́ ẹ wọn àwọn kan àwọn èèyàn kan ṣùgbọ́n dìmọ̀ tán ṣe ń finá mọ́ wọn nìyẹn dìmọ̀ tán wọn pípì yẹn máa wá fún ẹ. so lè mọ̀ pé ọlọ́pàá ń sọ fún ẹ pé anything social media wọ́n wà interested gidigidigidi lórí ẹ̀ interested gidi i am doing my comedy now you say ọlọ́pàá prophet Muyiwa kó wá mú mi why will she come and carry me Did I did I abuse you? Did I abuse her? You are my friend. Only what I'm telling you is what you see you see in uh, public domain. They publish it easy in the uh, police page, eh, natural page. Then we go there, it's in public place. Won't hide there's a privacy. They did put in the privacy. Eh? Alright, my you. ọ̀rẹ́ máa yù dé amọ́kẹ́ ọ̀rẹ́ mi <laughs> ọ̀nà <laughs> yàtí wọ́pọ̀ ti gbé wọ́n tẹ̀lé wọn lórí. Eh? the publicity èmi lọ sọ fún pé ah this thing ni ọlọ́pàá if you if you you this guy, tó wá pé ẹyàn jẹ ni ẹ máa gba wòtòwòtò now ọlọ́pàá ọ̀yàn ẹ jẹ ìwọ náà sọ pé wọ́n ọ̀nwẹ̀ ó sọ pé olówó mọ́tò now mo ní pé ṣé kí n fún ẹ lówó mọ́tò àwọn èèyàn sọ pé wọ́n máa dáwó mọ́tò fún ẹ nínú tíìmù ẹ your team is big ìwọ tó lè kọ́ fifty five million ilé fún èèyàn your team is big now truth is better than níjà truth is better than rẹ ah I don't understand it. Only one answer say, okay, now ọlọ́pàá ni you go. Means ọkọ sọ fún pé you go there. These people are keep mentioning your name every day every day ringing in my ear in morning in the night say your name o nọ̀ọ́ká sí o wá fún wa wá wá bọ́lọ́bà kí ló fà àbúrò wa ṣe o wá ṣàlàyé fún wa o kí ló yẹ lára àbúrò wa o òun ṣe wọn hàn all those things nǹkan tí mò ń sọ nìyẹn o you prove this family wrong You say o yọkùn kankan lára wọn wọ́n ní ó lẹ́bọ lẹ́rù ó lẹ́bọ lẹ́rù you prove them say ó lẹ́bọ lẹ́rù ṣé bí kò tí mò ń sọ fún ẹ why you now come and say Amori o eh, is a is a wanted eh, Amori o is a gang fighting guy fighting for where I am not guy fighting I am only tell you the uh, the truth or the matter so that at the end of the day tó bá lọ kidnap ẹ gbé ẹ tó ọlọ́pàá bá grab ẹ wo you will not love it me and me i don't want people to laugh you that's why i'm telling you the truth yeah you will not hear truth from mother nito nagi le whether son nagi nagi that they thought they like you they didn't like you the more they are mentioning people's name the more people will be coming for you don't you know that's why they play the game and you know nobody want to come for you amori only one way. ń wá ẹ <laughs> prophetess olumiwa is looking for you a ní kó gba station lọ èwo lẹ́jọ́ mẹ̀kúnnù comedy sàn it's not better I write it's better it's better wọ́n náà wá mi wọ́n náà wá mi prophetess mi wá wá mi ó náà wá mi wọ́n náà wá mi mẹ̀kúnnù comedy ni mo ń ṣe o prophetess mi wá mẹ̀kúnnù comedy ni àwa la máa ń jà fún ẹ̀tọ́ aráàlú lórí bí mẹ̀kú amájà fọwọ́n mẹ̀kúnù mẹ̀kúnù ló pariwo síta pé ẹ gbà wá o àwa mẹ̀kúnù dẹ̀ fi kọ́mẹ́dì wà pariwo kí wàá làbọ̀rọ̀ máa sọ pé ẹ̀ ń wá mi. <laughs> ẹ ẹ gbà mí o èmi ò bẹ́jà o ọ̀rẹ́ mi ọmọ tírélà ni wọ́n máa fi transfer ẹ̀dá mi èmi kọ́ ni mo kọ́ o wọn ò fi transfer o I am not responsible for anything they write here o I am only responsible for what I talk in my mouth o. wọ́n wá èmi kọ́ sí what they write here I am not responsible èmi kọ́ ni mo ní platform yìí lé ni ìyẹn who is Muyiwa ẹni tó ọlọ́pàá ni ọ ní eh, prophetess ni wọn prophetess Muyiwa ni wọn wọ́n wà Abuja náà wà àwọn náà máa wá gbé mi prophetess mú ìwà náà náà máa wá mú mi ẹ so Ayọ̀ríṣọlá ẹ̀yin náà wà ní wanted ṣẹ́ẹ̀sì ẹ̀ mọ̀ pé wà ń bẹ̀ ni ẹ̀yin gan fọ́tò yín wà mí gàdàgbà àwa bíi mélòó ni wà náà ò mú bọ̀ àwa bíi fifteen ni wà wọ́n kó wa síbẹ̀ ni wọ́n ru gbogbo wa sínú di ní ẹ̀ ẹ̀ wo kan tí òye ni pé ẹni tí ò jẹ gbì òdì kò lè kú gbì èmi ò ń bá wọn dáràn mímọ̀ nǹkan tí mo mọ àsìkò tó yẹ kí n sọ̀rọ̀ mímọ̀ àsìkò tó yẹ kí n sọ̀rọ̀ mímọ̀ nǹkan tó yẹ kí n sọ àsìkò tó yẹ kí n sọ mímọ̀ àsìkò tó yẹ kí n tó èmi ò dẹ̀ ń jàjàngbara àní kọ́mẹ́dì mẹ̀kúnnù kọ́mẹ́dì lélẹ̀ mi ń jàjàngbara mi ò dẹ̀ ní NNGO àbí kí lẹ máa ń pè NNGO ilé ibi tẹ́ bá ti ń tọ́jú àwọn èèyàn ìwọ ló ní NNGO èmi ò ní èmi ò ní ibi tẹ́ ti ń tọ́jú mi ń dẹ̀ ń ṣe ṣáríìtì is in empowerment for now o ọlọ́pàá ìtìbà ní gbogbo yẹn kí ni kí ni mo fẹ́ wá dọ́dọ̀ kí ni mo fẹ́ lọ gbé ẹni ẹlẹ́ni sábẹ́ fún kí ló hùn ṣé o mọ̀ pé wo jẹ́ kí n sọ fún ọmọ ìyá mi kò ń ṣe gbogbo ni níyan m'a ẹ̀pù kò gbogbo gbogbo gbogbo gbogbo ẹ̀pù ló máa rí ló máa fẹ́ tẹ́wọ́ gbọ́ ọmọ ìyá mi Prophetess Olumuyiwa is the Alore of Temple of Christ Police Headquarters Abuja. <laughs> Wọ́n ti ń dá yín lóhùn. <laughs> Kò ṣe gbogbo ẹ̀pù ni wọ́n máa ẹ̀pù. Àwọn èèyàn kan ó máa ràn wọ́n lọ́wọ́ ó máa sọ ẹ́ sínú àjàgà ayérayé. Àwọn ìṣòro wọn ìṣòro kan tí ẹ̀dá kan kojú lọ́wọ́lọ́wọ́ yìí. Àwọn ẹnìkan tí ò yẹ kó fún lówó lo fún lówó. Àwọn kan tó yẹ kó ṣàánú fún lo ṣàánú fún. Ah, ah. Who is anyone that's looking for you already? Ah ah. This show mama wanted yesterday is doing it against I have husband. Mama Leye. he's called NGO already. Ah, Sherry ni. Who is looking for um, you? Ah, ẹ jẹ́ n fi ẹ jẹ́ n gbé wọ̀nyí. It's called NGO. Ṣé NGO ni? Ẹ̀hẹ́n, nǹkan tẹ́ máa ṣáàrí kẹ́ pé. Ẹ̀yẹ́ rí nísìn pé ẹni tán náà ń wá tí ó gbóyìnbó. Ẹ èmi náà wá o èmi rèé o ẹjọ́ kí n tún gbé wá kẹtù rí mi èmi rèé o ṣé ẹ rí mi èmi náà gbé wọn tẹ̀lé lórí mi o ọ̀rẹ́ mi ló búlọ́ọ̀gì mi yìí o ọ̀rẹ́ mi ló búlọ́ọ̀gì mi o ló gbé wọn tẹ̀lé mi lórí ọ̀rẹ́ mi rèé o ìwọ̀n ìrè kún alábàáwọn èmi àti òdẹ̀jú méjì báyìí lọ yan ríbo èyè rèé èmi àti ẹ kò rẹ kò dalẹ̀ ọ̀rẹ́ Ah, ẹni bá dalẹ̀ ọ̀rẹ́ ńkọ́ ó mọ nǹkan tí wọ́n bá pè ní ọ̀rẹ́ á ah, jẹ́ ń sọ̀rẹ́ fún ẹ ọ̀rẹ́ nígbà ìṣòro nígbà ẹ̀rùn nígbà òtútù nígbà àárọ̀ ní gbogbo ìgbà ni mo máa fi ń dúró fún ọ̀rẹ́ mi ẹ ní gbogbo ìgbà ni mo máa fi ń dúró fún ẹ ṣe rí pé wọ́n tẹ̀lé mi lórí ṣe rí pé ó ti dà mí jẹ́ tún bẹ́ẹ̀ gbé kò mú fáwọn èèyàn ní o sórí àwọn èèyàn kan wà téèyàn ò ní tó jẹ́ pé tó bá rí pé láti ràn lọ́wọ́ ó kéré ó kéré ó máa tó bá tíyàn bí wọ́n fẹ́ ran ọ̀rọ̀ èèyàn kan wọ́ ó máa rán èèyàn sí ni kò ní jẹ́ owó àpò ẹlòmọdé fún òun èèyàn máa ràn yàn what can faradarada abẹ́yìn náà rí báyìí wọ́n ti blọ́ọ̀gì ọ̀rẹ́ yìí o <laughs> ọ̀rẹ́ mi blọ́ọ̀gì mi nì tó jẹ́ pé o ò ní ràn wọ́n ní ọwọ́ ó máa fún ọ̀rẹ́ sí ọ̀rẹ́ láti ran ẹnìyẹn lọ́wọ́ ni kò ń ṣe gbogbo orí la máa fẹ́ ràn lọ́wọ́ kò dé ṣe gbogbo orí la máa fi ń gbára tó bá fi orí kan gbàgàgbàgà ó máa di àtiwọ ṣé ò mọ ni ọ̀rẹ́ mi. àmọ̀rí your friend has show you her true colour. mi ti sọ <laughs> ọ̀rẹ́ mi di búlọ́ọ̀gì mi ọ̀rẹ́ mi you can not do this o sórí sìn ó kàn jẹ́ kí gbogbo yẹn máa jèrè ọ̀rọ̀ lára mi ni gbogbo yẹn wá ń jòrò ọ̀rọ̀ lára mi ọmọ yìí ò mọ̀ rẹ̀ rárá rárá okùn tó rí ti tiẹ̀ ẹ̀yin tẹ́ ti bá mi jà ṣe ẹ má bá mi parí ìjà ń sìn torí ti tiẹ̀ àwọn èèyàn mi ti bá mi jà ẹ wá bá mi parí ìjà padà everything she want to do is perfect there ọ̀rẹ́ yín ti change you àbí. sórí wọn kò ń jèrè ọ̀rọ̀ lára ẹ̀ láwọn lọ́ọ̀lọ́ọ̀lọ́ ọ̀rẹ́ mi. Ah! tẹ́lẹ̀ bá máa kọ this girl will not change this babe will not change ọ̀rẹ́ rẹ̀ ò lè ṣe ni wọ́n ní kó wá ní Àbújá you are blogging kí ló kọ ayé wọ́n ní kó lọ pààyà kí ló pààyà àkejì will part one to one thousand to show he's waiting for you. bó ṣe wà yẹn tó bá ráyè wọ UK èmi ni ó ṣe ṣòfò èmi ò rírú ẹ̀ rí a ṣe part one to million fún mi àwọn yorùbá máa pe he's your friend èmi náà lọ comment síbẹ̀ you are my friend you are my friend you are my friend you are my friend. <laughs> èmi náà máa kọ́sí mi she is my friend yẹn bá mi don't do show her she is your friend ẹ̀yin ọ̀rẹ́ mi tẹ̀yìn ọmọdó ṣẹ̀mù pé èmi àti yín àjọjọ́ rẹ̀ ẹ bọ́ ọ̀rẹ́ mi wí ṣèkọ́tọ̀ rẹ̀ wá ṣe yẹn dà amọ̀rí congratulation at least ọ̀rẹ́ rẹ̀ look for one for more. Ah! sista amọ̀rí how market now ẹ pẹ̀lẹ́ tí yín ah! <laughs> ẹ má ṣe bẹ́ẹ̀. Ah! ọ̀rẹ́ mi ò sì ń jẹ́ kọ́mọ èèyàn máa jèrè ọ̀rọ̀ lára mi ah! ó ọ̀rẹ́ mi ó sì ń dùn mí. <laughs> àfìgbà tó jẹ́ kọ́mọ èèyàn jèrè ọ̀rẹ́ lára mi wá ń bìbà ọ̀rẹ́ ó dẹ̀ ń dùn mí kò yẹ kó blọ́ọ̀gì mi èmi ni last person mo dẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ wa àgbà ló jẹ́ kó blọ́ọ̀gì mi ọ̀rẹ́ wa àgbà ọ̀rẹ́ mi àgbà ṣó mọ̀ pé ọ̀rẹ́ wa àgbà ìwọ ló jẹ́ kọ́mọ yìí búlọ́ọ̀gì mi ìwọ ló ń pariwo ó ń bú ọ̀rẹ́ rẹ̀ ó ń bú ọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ mi ni bí ẹ̀ ń jèrè ọ̀rọ̀ lára rẹ̀ ìwọ ló jẹ́ ọ̀rẹ́ mi kó wò pé ah where is this person that people are just mentioning where is this person that they are especially when they celebrated my birthday i say where is this person na god catch you oh, kí ló dé kó tiẹ̀ má ṣe ẹni tó tiẹ̀ ah, ah, ṣé bẹ́ẹ̀ náà lè ṣe èètì mi tó ni nítorí ọ̀rẹ́ mi kò dáa ah, kó má sí ẹni tó tó wò pé nǹkan tó ṣe yẹn ò dáa ẹ wá orí ó ń pẹ́ ó ń pẹ́ ó ń pẹ́ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ kàn ń kọ congratulation ọ̀rẹ́ mi irú ọ̀rọ̀ wo nìyẹn ọ̀rẹ́ mi ṣé ń jí o ṣé orí kan tó ṣé orí wọn náà wò ó sìn kọ ọ́ ní ká bá dìjú ká ká tiẹ̀ wẹ́ni tó máa kó fẹ́ ni wo wọn bá tó ṣe fún mi lẹ́yìn wo bọ́ ṣe ń jèrè rẹ̀ lára mi sórí pé ìdí tó gbọ́dọ̀ ṣe kankan fún mi nìyẹn fi mí lẹ́ lọ́rùn o mo dẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ wa àgbà ọ̀rẹ́ wa náà ni wọ́n o ọ̀rẹ́ wa àgbà ọ̀rẹ́ wa ni wọ́n o mo dẹ̀ mọ̀ pé àwọn àwọn ni wọ́n ná tiẹ̀ sínú kan báyìí ọlọ́run mú ẹ kódà ẹ má bínú ọ̀rẹ́ mi ọlọ́run sì mú mi nú ọ̀rẹ́ wa àgbà ló tiẹ̀ sí kan tó ṣe yẹn torí mo mọ̀ pé látijọ́ ọjọ́ ibi two years ò dọ́dọ̀ mi ó máa sọ fáwọn èèyàn pé ah, àmọ̀rí mo mọ̀ kọ́mẹ́dì ló ń ṣe fi sílẹ̀ tiẹ̀ ọ̀rẹ́ wa àgbà wa pùṣì ẹ e. kí ló dé jẹ́ pé ẹ máa ń dà sí to tone wọn speaker bí báyìí ẹ congratulations jare she's promoting you ẹ eh? which kind promoting yan ní kí wọ́n wọ́n tẹ̀ díẹ̀ ló promoting me which promotion is that promotion is not promoting me i'm promoting myself by myself my myself and yourself oh. me myself by myself and myself yourself we are promoting ourselves you o mo mọ̀ pé ọ̀rẹ́ mi àgbà ló jẹ́ kó ṣe kan tó ṣe torí bó ṣe wà yẹn ó máa ń ti wọ ọgán máa ń sọ ó ní ó ní ọ̀rẹ́ ẹ̀kọ́ tẹ̀lé máa ń sọ tọ́mọ náà àmọ̀rí sọ ẹ̀fà àmọ̀rí ilẹ̀ ń tiẹ̀ ìwọ ọgán máa ń sọ ìyẹn gan ṣọ́ọ̀kì ah iro oni ní kò lè jẹ́ ọ̀rẹ́ ìlú ṣe one test for what ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ àmọ̀rí tiẹ̀ bẹ́ẹ̀ po <laughs> a ní kó gba station. Mami Olúṣọlá ẹ bá wọ́n tẹ̀ for talking about Ìyá just for Ìyá Ìbejì